ayɛ razor wetin na memeretwa adeɛ nkyen adeɛ nkyen adeɛ akyen adeɛ akyen anɔpɛ deɛ adeɛ bɛte ayi hivi hivi hivi maame maame maame maame ma jingle his name's off talkative. Give you glory to the Lord. <laughs> Hero, daddy. He, give you glory to the Lord. Hero, daddy. Hallelujah ire ire ah ire our daddy ire glory to the lord ire ah na me say wa sha wa say ah ah hey ah. what to the lord ah. ah fire wara what to say fire kwachi kwachi kwachi na say the wo fridge na yin so bra me fire kwachi ah bacha jinso no jinso no Fire, me see what chia. Ah, okay, okay. Me come at you. Oh, eh, Akwebi say, eh, na you are laughing at the woman of eh, God. The woman of God, and eh, then I'm to turn us all several for the names of oh, Obikasa and all several. But also on Kasabimu. Eh, na me chama. Obo hwe ma. Muntu mbo, muntu mbo. Eh, <laughs> eh, eh, eh. The woman she is deep. Hey. I don't know what can. Eh, eh, eh, eh, the heavenly lyrics. Yeah, it's spiritual. So that's it. I mean, was it then? What shall I say? Hmm. Obisa say wash our. Wash you are coming to the Lord, but you don't want to wash your sins away. Are, are you washed in the blood? Why then? Wash our. Wash our see. Hmm, hmm, hmm. Wash our see. <laughs> Wash our see. Adwamani na akɔ bɔɔl yɛ no wasawa wase hallelujah amen my brother. this is the breakdown. this is the breakdown. wasawa se. wasawa se so wajase nti no o o ba yankun pɔn hɔ na wakɔ bɔ adwamani no wasawa wase boys in tears, you're almost maame no me me me i'm so i'm so sad But you you you can't do that this is deep so what you say this one is deep hmm ɔsɛ den hivi ɔsɛ den hivi bisa wɔn sɛ hivi gyina wɔn ma den hivi heavy, heavy, heavy. <laughs> I ewu kyerɛ which way fa vow hivi bi anyɛ sɛ woma ɛyɛ awerɛni bi bɛkyerɛ mu ɛhɔ na ka meba ɔmo na ɛsɛ ɔmo di ɛsɛ ɔmo di hivi michael hivi hivi hivi glory hivi maame <laughs> <laughs> eh, na edi ɛno deɛ enim deɛ ɔka hɔ edi edi hivi yɛ tɔn hivi no deɛ edi pa edi pa ɛnu hia bɛyɛ deeper life for ne bi na ɔbɛtumi akyerɛ mu because ɛnyɛ ɛyɛ a boys boys <laughs> bɛtumi ate aseɛ but they say nipa mpɛsɛ mi hu nipa yɛ eh, fire. fire i i strongly want to see fire too. fire yɛ legend. fire mi pɛsɛ mi hu adekoro pɔtɛɛ eh, ana fire ɔyɛ. because fire mpɛsɛ bɛ kɔ n'akyi. ɛɛ eh, worship song yɛ sɛ fire nkɔ movie ne nan sam. fire movie ne nan so fire mpɛsɛ bɛ movie ne nan. fire bɛn microphone saa o o tue tue yankun pɔ a. adan ah, na yɛ yɛ ma o ayi fire lyrics na o o. o ti na to ɲɔmu nɔ and I know person over selfie him. Ndim didn't ya fire party. I think I think I think it's enough. Na fire person over video. Over No fire kuachi. Fire fire kuachi. Because. fire mu na yɛ yɛ ma yɛ to ba video no deɛ o bɛ kɔ akyi na ne no yɛ maame nkyerɛ ade ne sɛ woman no ɔsa wakyerɛ fire leg work ɛna ɔsɛ sɛ ɔto nnwom na ɔnyɛ den ɔnyɛ leg work no but fire no fire ɛɛsa but fire awaayɛ dɛ no refi leg work no na ɔka kyerɛ no sɛ ɔnan na nti ɔnkae ne nan no na ɔnyɛ den ɔmfa leg work no ɔnhyɛ because bible no say how beautiful is the feet of those who spread the gospel so wate ase ɔmo nan na ɛyɛ eh, nyankopɔn fɛ ɛwɔ eh, oh, bible mu ɔso sɛ Romans three twenty 3:23 romans ɛdɛ. Eh, three twenty three. wúdẹ wúdẹ hwẹ wúdẹ hwẹ. eni ẹsẹ for bible. romans three twenty three. ọhọ náà ṣe the wages of sin is death but eh? the gift eh. of God is eternal life through Jesus Christ our Lord. tiɛ ne fire deɛ na eh, eh. Romans six twenty three wey near for all have sinned and fall short of the glory of God. Hey, pastor mle ah. pastor mle pastor mle today we are say Wow. Ah, to the Lord, oh. <laughs> Missy Evie, glory to the Lord. Ire, ire, ire, da da da. Evie, glory to the Lord. Ire. Let me say, Wa wa wa wa ṣàwa ṣe. wa ṣàwa wa ṣe. wa ṣàwa wa ṣe. wa ṣàwa wa ṣe ànọpẹ yìí. sèwúti àdàmáì náà wokɔbɔɔyɛ nopɛsɛ ɛhu sɛ woayɛ dɛn ahyɛ wawo ase saturday anadwo wokɔbɔ a adwaman ne saa sunday wokɔ asɔre ahyɛwawo ase ahyɛwawo ase ma nyame wase agye afia woyɛ deep anɔpɛ kora mbɔ yɛ aka kyerɛm sɛ me voice yɛ deep voice yɛ deep ɛde ade na nkasa cry my voice deep ɔdɔ mm-hmm. bi ɔdɔ da nkasa because the way a the way a fiate ha ɔseresere the way a fiate ha ɔseresere ewom sa mi eserese baamu ni mi de nti a mi esere. dabi kani nyinaa eme ma ne sere ne sere yɛ ne ma mi sere. baas baas baas. ɔdɔ yɛ de na kame de mehu yɛ ama ne sere ama ne sereɛ no ɛma wo sere menim obi ɔyɛ dɔkta a ɔkɔ fie a ɔsan akɔyɛ dɔkta kyerɛ ne yere ɔba fie a adeɛ na ɛsɛ me ne yere yare koraa a ɔnhwɛ no ɔde no nkɔma dɔkta foforɔ saa nɛteɛ na wafrɛ nadamfo o my wife or exhibited symptoms ni wei odwe odwe wo sɛ but me deɛ yɛ girlfriend in the community two in one Nah, wow. The guy, the guy is really wow. loved. Wow. If you are what a bonus. If you are a great cook. Yeah, yeah. Maminka assembly see. If you are be beans be my own. Beans. Beans. Beans. Beans to the gr gr pow. <laughs> Beans to the if you <laughs> beans to the my fucking area. We are say if you are beans to the world. <laughs> I mean the beans no. Many, many, many. Make kind of emotional. I feel. That's fine. That's fine. Tissue, man. Tissue. <laughs> They don't be that desert. I don't be that desert. Boon eh. himself. Eh. The airman used to because of business. Eh? And you say business that business that change the relationship. Oh, oh, oh, oh, oh. But, but, but, yeah, who's the Android if you're my Yeah. One thing about if you're there, he said, who's the ODM, but who's the ODM, baby? wow wow bdm mo na me sele jollof wow wow asi ajollof ya brɛbrɛ sa me feel fufu if you are good ah me say obo enja oda oh and on den en fa ho o mo ta eja no o be ja mi mo o be ja mo because me nya superhero ọkọ aya onche ya onche ba we de me bompa e ma no me bompa e me ba me with the world self liverpool na yamɛ hɔ wɔdɛ wɔ suma suma suma ma mi liverpool tiri a ɛtɔ da bi a wi ase mu sɛm sɛ mɛka sɛ mɛdi akyɛ agye sɛ mɛnum alaafia mehyia wo ne esuwa pɛmpɛm awo ne gyee ne asɛm mako ne twa apia ne soma popo ti na mɛmpɛ wɔ saa sɛ you are a trouble if you die. ade amena wo oh, na wo so say you no oh, but but but i mean i am i am not perfect, but I'm 99. I, I think there were days. I'm 99. Only they say Charlie fuck it, 99. Hey, if you are cutting over kind of thing, I guess the Kuma would fall part one, two, three, four, five, six, seven, eight. Let me say that the movie, the Tom movie, not the movie. Or the movie. When I let's say if you are kind of breaking your story, check man, did it three days. Mm. Yeah. Umpo no no. Mmerɛ hɔ saa three days I mean. ni di. Ɛna fi ade bɛ two years ago. Ɛna ɛsɔ so di di yɛ. Eti saa mi na ma fɔn mi ni mi ni sɛ ma fɔn obi fẹrẹ mi na sẹ bra. the six packs yɛ ɔde kyerɛkyerɛ mu ofin. the six packs yɛ abia story o. abia ka aha ti si ikọ ẹni bi there open six packs a wọn de obi kọ sẹ dẹm ọka story kyerɛ dẹm ọbẹ pie na wayɛ ripped. ah ọchiri bu ekome na efi atu everyone a ɔyɛ kɛse ɔpɛ sɛ ne so te. Hmm. ah mesi mi di beans no sàn ne ma gya ɛyi eh, no fork na tum se ma oh, gya <laughs> esum i dey cry the beans touch my heart. I be beans enthusiast. I have a podcast on on gobe. Yeah, yeah, yeah, yeah. Cooking university. Yeah, yeah. First semester, yeah, do gobe. Yeah, well, <laughs> area we go there. Any yeah, ranking. Yeah. And I would rank in which will be. I would say this wasn't done by an, an ordinary person. Me beans enthusiast. Research cool. So what I say. Me person me divert topic no. nti mma di beans We are wiase a meme nam no I say. i know good beans and I've met human beings. He's John ah, Beans. John Beans in our own John Beans in our own. But me dear if you're beans no. A hitting me one thing <laughs> like in the middle of eating no. Na beans not touching my kuma. And I'm a jar fork no to. And ah. if you're book I say be a bibi. Or I say be a bibi man and bibi. Sebi a bobi. A bobi and I say bibi. Into ɔhwɛ m'anim a na ɔhu sɛ ni so mekɔ na menim sɛ mesu baa na tears ɛwura ne down my cheeks beans na touch me. ọ̀nà àwọn oṣù nínú mímí na mi fili tears ní sẹ́. ní nyina o beans efi a beans ni yẹn a qualify to be a human being. efi a beans ni the kind of beans that went to private school. okay. the beans is the kind of beans all the other beans want to be when they grow up. mi beans yẹn ni paa wọ́yẹ hookup girl a wọ́n nya awari pa. wọ́n ti ase the beans no nkọ ọtú kwan yà nkọ da buckingham palace. my beans can be an ambassador for ghana. the beans, you know, or anywhere around them, or, fucking a creative and or a poet. Or a, or a skid. Or a skid, skid, skid, yeah. skid, skid. Why, skid. why you logizing me? yeah, for podcast, them corner here, but like, uh, they. Did you know you overdose? Yeah. It's a story of cry. I need it. It took my, it Your call, your call, a Lexi, Lexi the comments too cute to be mute. Oh. So join us um this evening at Snap, Snap Singers yeah. inside the AMA building, close to the Tema station there. Yeah, yeah come. Be in the building. In the building. We'll be singing What shall I say? What shall I say? What shall I say? What shall I say? And so no be have a shall say. yɛmfoɔ adwaman so kokoro wakoma mu no ahyɛ wa wase na bra ɛbɛyɛ no back to back to back the show is going to be amazing back to back ti unuanom kyale so joining us ɛnɛ koraa yɛanyɛ intro they say yɛ yaba so yɛnyɛ intro mi ne fi intro bi mu yaba so like we just. Oh, ah. The voice has been registered what in the minds of people. yeah. like meme voice me ka e kura omo nim say omo oh, nim say yo no a eh, vocal brands omo say last time I ah, me ba ha na o co-tenants ne sister na wa wo no mm The husband ba ha ɔne ah. ne husband nua ne baa yi ɛna na obisa sɛ adwuma wɔ hɔ na ɔsi o dɛbi n'adanfo bi ne hɔ owura house ɛna obisa sɛ o wunim no ɛfia oh, oh, superstar se. ala star ala ɛfia barcelona ala ɛfia ah! barcelona eh, ala star girl star girl ɛmusuafo kura ɔmu nyinaa nani mi. ɔmu de sɔn wɔn na ahete ahete ahete sɛ ɛnura yɛ kɔ and all thanks to names of talkative podcast brand no kɔ akyi. sɛ wɔn ankasa no kyɛ sɛ wo no baabi adi mi bɛ si no. wajɛ ase. ojumo yɛ very big star. baabi mi bɛ si no. me you, people will make me emotional please don't do this. ɛnura mi ni mi ni jumo ko bɛ ne sɛ boy mo jumo. don't do this. boy we all. yɛ ko show bi all. pictures yɛ ko show bi yɛ ko show bi. mɛ ayi nyinaa mi jokes nyinaa na mi keka bom a mi keka mi tirim keka bom mede casio scientific calculator nyinaa calculate ni ade ade me ẹ ẹ ẹyin na o sanitary pad na o mi kàn mọ yaz nsoso na ọ jumo introduce me na mimi jokes nyinaa yẹ fifteen minutes but wa introduce me ti sɛ obi a ɔbɛyɛ two hours oh! content. ala celeb celeb celeb mímọ ọmọ ẹ ma standing ovation o. but onya introduce you san soso abẹbi a jokes ni bẹ firi ẹbẹ ba no. charlie you be brother. ah my god no, i will i will cry a remix. you be brother. No, don't do this to me. brother. you know it but uh, no na tamale ye wọ ẹyin ase no like. Hey. Eh? He shut the place down. We. You underestimate Atamile. At your own. I know. I know time in jokes, but still they e crack me up. Where I laugh, then my, my, my stomach they hurt. Yeah, I'm bored. I bored. See why my stomach they hurt. Andra Jumo Jumo mo be sorry. Yeah, be oh. Andra will be our small boy free cry, banu. Omu intro ato pasta ti. Intro ni emano e part one and e two. Ato pasta there. The whole West Africa. Nobody they support Pasam. Yes, uba. Ena ena we. Men na men men men na me me ya funu mu no. Ena iye John the Baptist. Yeah, you for come. Kumasi, they did be better place. Positivity song, Charlie. dabi dabi dise bi a. yɛtɔn ati yɛtɔn ma wa so o bɛ si ni compound house na yɛbusuafo abɛtena mu bi deɛ yɛbɛtɔn ama o nyɛ saa deɛ yɛn ntɔn asase ma nko a ma nko sɛ yɛbusuafo abɛtena so yɛn nyɛ we will not do that. Not ɛni wash. ahyɛ awa Ah. Charlie na ya bo. Na. The Lord. Yenye na yenko. Nti Atamli, Charlie for social media handles. Uh, uh, so yeah. Atamli na yeah, this is Atamli, the, the currently the biggest show in in Accra. Uh. Best performance, best turn up, best venue. Uh-huh. Best roll up. Me boy say me shorts and kwa Accra. Nti jeans here she me wa obe hun mi bia me pa twɛn no anam de kɔ tena eh, baasi. ayɛ sɛ adwuma ba ɔkɔn ho. awɔ bɛ di o na ho. ɛne mi na ho ɔdɔ nti mi kɔ a. ɛsa ɛsa mi mpini ma n bɔ adwuma yi. ɛsa wa se bɛ ko. ɛnìyɛn mɛ wɔ se ma se. ooo on to the boyfriend. <laughs> Dale, guys. They, yeah, yeah, make them fool your social media handles. Real papaya everywhere. Real papaya everywhere on every my fucking social media platform. Real so, papaya. So real wait, papaya This podcast is fucking blue. So yeah, yeah, I know yeah. they beg people make them listen again. Yeah, my yeah, like a hand yeah. time. Yeah, we are. Yes, I recorded. Yeah, recorded for. ahantan ase daily dosage doctor say anɔpa mmienu awia mmienu mekɔda so a na wotia wobɛtie ɔte ne sɛ blengblen na ma. ɔse sɛ monim sɛ empty barrels make the most noise obi tumi ke basabasa te sɛ ɔbɔbɔe mesi bisa ho sɛ wone mo kɛ enjoy sɛ mopɛfrɛ mombra ibi tɛm abɔ mesi yɛtumi tɔbens ɛne rois rois obi de ne ho fi gyina kwan ho ɛsɛ ah small nyas de shake small nyas de shake o oh. yo so Charlie if you want to advertise on this podcast link up with either Jumo or Ifia. Then we will advertise your small business for you. We, eh, we in charge case. We just want to help. Okay. Yeah. If Ebu okra yet me help business. Then we say oh blame. <laughs> Nah. You Advertise uh-huh. money as I'm Oscar. Natural, when you text me, go straight to the point. If don't don't don't do hi and we reply hi. Then say how I don't do that. Don't be a John. Me <laughs> I'm a John. Go straight. Just just say what you want and then we see go how we can do point. it. Go like straight you are to the doing point. something. If you take it, just enter the thing straight. Just Half enter the thing. Don't come and be knock, knocking on the uh, yeah. this thing. So yes, Charlie, this is Names Talkative Podcast. I'm your host, Ebenezer Jumo. I was joined by Papaya aka Atamle and Afia Baslezo. Basilino. We're yeah. out. pow. Pow.